adáwọ̀pẹ́ fún ọlọ́run alhamdulillah àtọ̀rọ̀ ìkẹ́ àti gẹ̀ fún asájú wa nábi sallallahu alaihi wasallam adápadà orí àsàlátù kọlọ̀nkọ mọ̀kárí ẹnìkọ̀ọ̀kan wa abẹ inú àánú ẹ̀ àwọn iṣẹ́ ẹ̀sìn eléyìí tí a ń ṣe kọlọ̀nkọ mọ̀dàlú aláyà ìjídìde kínu lóru wa ìfi ọ̀sán ka kùránì ìfi alẹ́ kírun àtọ̀sán àtòru kọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó má dàálù aláyà lọ́jọ́ tí ẹ̀dá máa ń gba ẹ̀san àwọn iṣẹ́ tó bá ṣe kọlọ́ọ̀n kó má jẹ́ ká fi tiwa sàwátì wala la ilaha ṣáájú ó kí àwọn bàbá bá ń jókòó ká má bínú pé ó lọ ajá díẹ̀ kọlọ́ọ̀bá subhanahu wa kó gba àwọn sùúrù yín àtẹ̀mọ́ra yín àti ìkún ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ yín kọ́lọ́run kó gbà á lẹ́sìn fún yín bẹ́ẹ̀ ṣe ń kún ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ yìí kọ́lọ́run ọba kó mọ́ fìgbà kankan yọwọ́ lọ́rọ̀ yín wala la ilaha bá a ṣe ṣàdúrà fáwọn bàbá bá a ṣàdúrà fáwọn màmá náà àti gbogbo àwa tá a jọ jẹ́ kẹgbẹ́ lọ́mọ kéékèèké báyìí kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kó lè kún àánú ẹ̀ lórí wa wọ́n ní ká bá a sọ̀rọ̀ nípa تجديد الإيمان في رمضان. bó lè yàn sí lè إيماني، imani رمضان. ramadan àtúnṣe yẹn تسي fẹ́ tú sí àlékún ẹ rí pé tá a bá tún nǹkan sí aṣàlékún bó ti wà tẹ́lẹ̀ ní dáadáa ni torí yẹn ni ó jẹ́ ká gbọ́ abala kan yé nínú abala iman. E ahlùsùnà wàlìjàmáà nínú kókó tí ànábì fi wálé lórí nípa ìmánì ni pé alìmánu yazidu wa yanqus ìmánì máa lékún ìsì máa lọlẹ̀ àwọn màláíkà ìmánì tí wọn ojú kan ló wà kìí lékún kìí lọlẹ̀ ọlọ́run ọba ò dá máwọn màláíkà láti dẹ́ṣẹ̀ àwọn òmẹ̀ṣẹ̀ dá bọ́lọ̀n bá ti ń sọ la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọ́n yí yapa àṣẹ ọlọ́wọ́n bá tó bá kọ́ láṣẹ wọ́n sí lọ náà nìyẹn àwọn ànábí ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá máa lékún ìmánì tiwọn ni ìmánì tiwọn wálẹ̀ rárá so àrídájú ìgbàgbọ́ nú ọlọ́run ọba kì í dínkù fáwọn ànábì ọlọ́run torí pé isma ìsọ́ látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá ń bẹ lọ́dọ̀ tiwọn torí àwọn ànábì ọlọ́run ọba kì í dẹ́sẹ̀ kan ti wá máa ṣe dáadáa lọ kán wá padà wọ́n lè dẹ́sẹ̀ kó torí pé dànábì ọlọ́run ọba ṣùgbọ́n báyìí dànábì ọlọ́run ọba báyìí wọ́n máa dáa sí ni wọ́n máa dáa sí ni ẹ wà ara wa tó kù àrùbáàbù zono ìmánì tiwa máa lékún tá a bá ti ń tẹ̀ láṣẹ ọlọ́run tá a bá tún ti ń yẹ̀gẹ̀rẹ̀ ìmọ̀nà owó tó lọlẹ̀ Ramadan àsìkò oṣù Ramadan ọlọ́run ọba fẹ́ fi kọ́ ìmọ̀nì wa bó ni ó sì máa lékún sí i ló fi jẹ́ anabi sallallahu alayhi wa sallam inú hadith abu huraira wọ́n ló fẹ́ gun mímbàrí jọ kan ó wá sí amin amin amin àwọn sàbí wá ṣe èyí ti jẹ́ tó ń sàmì láì sàdúà ọwá ní ọwá sọ ìdí mẹ́ta tó fi sàmì kọ̀ọ̀kan tó ṣe ìkánú ẹ̀ wá ni pé ẹni tí rọmọdọ́n bá bá láyé tí ò wá aláforí ní ọlọ́run ọba òfò kó má bá tiẹ̀ ó ní tí ìbírù sọ fún mi nìyẹn tí mo ṣe àmì ó túmọ̀ sí wípé rọmọdọ́n ò gbọdọ̀ báàyàn láyé kí ìgbésí ayé èèyàn ní ti ìmánì kó mọ̀ dáa sí in tí ò bá fi dáa sí a jẹ́ pé yóò ṣàtúnṣe ìmánì nìyẹn so torí ẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa nínú kata fẹ́ kó jẹ́ wa ní ọ̀sán yìí ni wípé àwọn iṣẹ́ olóore tá ń ṣe nínú iṣẹ́ ẹ̀sìn ọlọ́run ọba máa fi ṣàtúnṣe ìmánì wa ni torí pé àsìkò Ramadan tún wá lọ́lá nínú ọlọ́ọ̀lọ́wọ́n bá ní ìmọ̀ gbọ́lá fún nǹkan tó bá wù lórí nǹkan ó tún wá gbọ́lá fáwọn àsìkò kan lórí àwọn àsìkò kan pọ̀lọ̀wé kò yé wa nínú rọmọdọ́n ọlá ń bẹ fásìkò rọmọdọ́n ọlá ń bẹ fáwọn ṣe olórí tá a bá ṣe ń bẹ ó túmọ̀ sí pé kálá kírun nígbà tí ò sí rọmọdọ́n tí ìgbàgbọ́ wa lékún ìpele márùn tá a bá serú sẹ́ akírun náà nínú Ramadan ó ṣeéṣe kó jẹ́ pé ìlọ́po mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ni ó lékún torí pé ọlá ti ń bẹ fún inú oṣù Ramadan gẹ́gẹ́ bọ́lá wọn bá ti gbọ́lá fáwọn ààyè mọ́sáàsì wa ń bí lówó dé yìí kì í Madina irun kan mọ́sáàsì ànábì Medina èyí ó kì í nígbà one thousand igbe ẹgbẹ̀rún kó tó ní ládá tí ò ní Medina irun kan ní Maka haramu maki èyí ó kì í nígbà hundred thousand tẹ́yìn bá kírun àsùbá kan bí tó bá kírun àsùbá kan ní Maka yóò kì í ní hundred thousand times kó tó lè ní déédéé ládá àti Maka. ẹ̀rí pé tẹ́lẹ̀ bá hundred thousand hundred million yóò fi lọ hajj láti lọ kírun ní maka ó tó bẹ́ẹ̀ sì o ó bẹ́ẹ̀ lọ ẹ̀rí pé àwọn èèyàn bẹnu àtẹ́lù àwọn èèyàn kan wọ́n ní ah, gbogbo owó tó ní maka ní fi lọ lọ́dọọdún owó tó so ọ̀rẹ́ ti lọ lọ́dọọdún òun ló mọ ti owó fún ọtọ́ máa fi sàánú àwọn èèyàn àtẹ̀tíwọ́n àwọn iléèwò wọn ní obsession with hash. pé àpọ̀jù hajj àti múra iṣẹ́ eré pọ̀ jù lára àìgbé ìmánì àti ìròrí tí máa ń ṣe fún yàn nìyẹn èyí máa wò pé iṣẹ́ olóore ti pọ̀ jù torí pé ìmánì kì jẹ́ kéèyàn orí ṣe olóore ní tọ́pọ̀ ìmánì máa jẹ́dà ó wura rẹ̀ pé n ò ṣe tó n ò ṣe tó n ò ṣe tó ni so látara bẹ́ẹ̀ àlàyé tí mo ṣe síwájú yìí láti yóò wá wípé ìntà ń pè ní imani ìntí ma ń lékún ìntí ma ń dínkù ni ìtumọ̀ pé ń lékún ń dínkù gẹ́gẹ́ bí àkọlé wa tá à ń sọ náà ni pé ìntí ma ń gbó títún ma ń tuntun ni àwọn bàbá mẹkáníìkì rí bí mọ́tò bá ń sí èéfín tí ẹ́ńjì rẹ̀ ń sí èéfín ẹ lọ gbé pé tọ̀ ẹ́ńjì ó ti gbó àbí. Mm -hmm so the same engine wọ́n á lè tú palẹ̀ hmm. wọ́n á lọ ra àwọn nǹkan tuntun sí ó change oil ẹ̀ tẹ́ tẹ́ bá tẹ́ bá kó o ṣe padà báyìí tẹ́ bá kíkì ẹ̀ báyìí yóò máa gbọ́ vroom àá kí la ṣe sí yẹn aṣàtúnṣe rẹ̀ sáà ṣàlékún àbá ṣàlékún sí aṣàlékún sí bó ṣe wá rí yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìmọ̀ ni wa ìmọ̀ ń gbó ìmọ̀ gbó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam so ó ní yahriqu ọ̀rọ̀ ìmán ṣe'án fa ṣe'án ìmánì ìmán gbó díẹ̀ díẹ̀ so onímánì ẹlẹ́mìí ni ò wá ní fílẹ̀ láti sí kíni o láti gbó gẹ́gẹ́ bá a sí mọ́ mẹ́ntẹ́ gbogbo nǹkan tá a mọ́ ń lò bóyá lé ni o àbí mọ́tò ẹ ń fi mọ́tò torí pé mò ń wo bàbá mẹkáníìkì iwájú mi so bẹ́ẹ̀ ò bá tẹ́ẹ̀ bá ń lo mọ́tò tí ò bá sí maintenance yóò tètè gbó àbí yóò tètè bàjẹ́ ẹnìkan lè lo mọ́tò kan fógún ọdún tó yẹ pé ẹ̀tún bọ́ọ̀nù ẹ̀ báyìí yóò tún dàbí ẹ pé ó tòkùnbọ̀ náà ni gbogbo àwọn mọ́tò táwọn ará tòkùnbọ̀ náà ni pé a ó ti já tuntun tòkùnbọ̀ náà ló ra o àwọn mọ́tò tẹ́lẹ̀ láti twenty years ago thirty years ago mo rí mọ́tò kan lánàá tí mò ń wò wọ́n ní nineteen àbọ̀ àṣà ọdún wo náà pé mọ́tò náà ok wọ́n ti wò sí bí bẹ́ẹ̀ nineteen eighty seven dàgbé mọ́tò tó kó bọ̀ sí ni nìsan jọ nǹkan báyìí ni so kódà àwọn kíìkì ẹ̀ wọ́n ni àá kí ló fa tí wọ́n ní pé àwọn ní maintenance culture wọ́n máa tọ́jú nǹkan tá a bá ń lò tá a bá ra mọ́tò tuntun bí láàrin ọdún márùn-ún gan yóò ti dìdàkudà ṣé títí lẹ fẹ́ sọ ni àbá ìrí páàtì gidi mo mú àpèjúwe wa láti bá a mú wa sí tòsí nínú làákàyè wa wípé bá a ṣe ń tún àwọn nǹkan tá à ń lò ṣe yẹn àbùkátà ìmánì wa torí yẹn náà láàlọ́ gbé bọ́lọ́wọ́ ọba láti máa ṣàtúnṣe rẹ̀ bó ṣe á jẹ́ pé ọ́ìlì ní mọ́tò máa jẹ ìmánì jẹ ọ́ìlì o àwọn ṣẹ́ ni máa ń jẹ bá a ṣe máa àwọn nǹkan àlò a lè máa fọ́nù ká lè ṣàtúnṣe rẹ̀ a lè tukùn ká lè sọ́ di tuntun a lè tún lé wa ṣe ká túnú ọgbà wọ́ ká tún ọ̀dà ṣe ká tún táìsì lẹ̀ ìmánì wa àwọn aṣẹ́ tí máa jẹ́ kí ìmánì ò lékún òun náà látẹ̀gbẹ̀lẹ̀ mọ́ láti lékún ìmánì torí ẹ̀ máa wá ka àwọn nǹkan díẹ̀ tó jẹ́ wípé abùkátà sí láti máa ṣe tó fi jẹ́ pé ìmánì wa nínú Ramadan yìí yóò mọ̀ lékún alákọ̀ọ́kọ́ ń bẹ̀ náà ni ìmọ̀ wá lékún ìmọ̀ torí wípé kò sí ìmánì tí ò bá símà ìmánì gangan fúnra rẹ̀ a máa ń kọ́ ni ara wàhálà tó bọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ̀ tán fi ya aláìmọ̀kan nípa ẹ̀sìn wọn nípa àgbàgbọ́ nú kò síbi tá a ti ń kọ́ ìmánì. E ọdún mẹ́wàá sí mẹ́tàlá àkọ́kọ́ imani lànàbí kọ́ àwọn sàbí sallallahu alayhi wa sallam fọ́lọ̀ kí ní ó sàlékò imani wọn ìtàntànàbí bí kọ́ wọn nìyẹn nígbàtí imani jókòó sára àwọn sàbí dáàyè kan bá bẹ̀rẹ̀ sí fi ṣẹ́ẹ̀sì sí sàbí kú tó ọlọ́run kò tí ì sọ̀rọ̀ kalẹ̀ nígbà tó sàbí kú tó ọlọ́run kò tí àwọn òkírun wọ́n sì kú sáré ànábì so imani tí máa sọ̀rọ̀ di mùsùlùmí yẹn ó wà pẹ̀lú wọn wọ́n sì dúró tì í tán fi kú gbogbo àwọn ìyá wa Sumayya àwọn alu Yasin ọlọ́run tí ìmọ̀ ni a máa kírun gbà náà kò tí ì sàlàyé bá ti máa ṣàgbàwẹ̀ zaka kò tí ì sọ̀rọ̀ hajj tánàbí kó Mẹ́kà kò sọ̀rọ̀ hajj nígbà tí wọ́n dé Madina ànábì kan ti fẹ́ kókó tó di pọ́rọ̀ hajj wọlé so torí ẹ̀ àti ṣe àlékún ìmánì ó kọ́kọ́ bùkátà ìmọ̀ ìmọ̀ nípa kí náà ń pè ní ìmánì bákan náà kí làwọn nǹkan tí máa ba ìmánì jẹ́ ìmánì ni ẹ̀ka mẹ́fà lónìí gẹ́gẹ́ bá nàbí sallallahu alayhi wa sallam bó ṣe kà fún anú hadith abdullahi bin umar ilé tó gbàrà tọ̀dọ̀ bàbá rẹ̀ hadith jibril nígbà tí jibril bá nàbí lérí pé fàkbírí ní anil iman ó ní fún mi nílò kí náà ń pè ní imani ó ní an tu'mina billah kó o nígbàgbọ́ nú ọlọ́run irú gbàgbọ́ wò la máa nínú ọlọ́run ọba ìgbàgbọ́ pé ọlọ́run ọba lọ́ba tó dá wa onírè wa òun ló sì lẹ́tọ̀ọ́ káfíjọsìn fún olúwa wá láwọn orúkọ àtàwọn ròyìn in tó bá pera rẹ̀ á mọ̀ pé in tó bá lóun ò jẹ́ ànípè bẹ́ẹ̀ ìgbàgbọ́ nú ọlọ́wọ́n bá yìí bó ṣe gbọ́dọ̀ wà lára wa nígbà tí ò sí rọmọdọ́n ó gbọ́dọ̀ wà lára wa nígbà rọmọdọ́n bá dé torí pé tí ò bá ti sí ìmánì ìgbàgbọ́ tá à ń sọ yìí gbogbo iṣẹ́ tá à ń ṣe òtún bá ń tẹ́ni àwẹ̀ onítùmọ̀ àwọn lẹ́nìkan pé christian ni ṣùgbọ́n tó ní pàwọn ọ̀rẹ́ rẹ̀ mùsùlùmí ni wọ́n òun náà wàá máa ń bá wọn gbà àwẹ̀ kí kàn fi bí para rẹ̀ lásán ni dípò àwẹ̀ kí ni kó ṣe kó ní ìmánì kọ́kọ́ gbàgbọ́ nú ọlọ́run náà nígbà bá gbàgbọ́ tán látò sọ pé òun kírun òun gbàwẹ̀ ẹnìkan wá tẹ̀lé àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ mọ́sáàsì pé christian lòun pé but àwọn ọ̀rẹ́ òun òun máa ń bá wọn lọ mọ́ọ̀sì náà kódà àjọ ọkàn fara rẹ̀ jìyà lásán ni ọlọ́run bò rán níyẹn in tó kí ni o ìgbàgbọ́ ní ọlọ́run ìgbàgbọ́ tó wá ní tó ní ó di mùsùlùmí yẹn lẹ́yìn ìgbà náà ló ṣẹ̀ wá mọ́ ṣàtúnṣe rẹ̀ torí ẹ̀ ìpele mẹ́ta nígbàgbọ́ ní gẹ́gẹ́ nàbí ti sọ́nú hadith yẹn náà ni so ìpele alákọ̀ọ́kọ́ náà ni Islam ìpele ẹlẹ́ẹ̀kejì òun náà ni iman ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òní ihsan tẹ́yẹ̀ bá ní mo di mùsùlùmí lónìí ó ti ní islam nìyẹn stage one nìyẹn èèyàn sì lè bọ́ sí stage two tí o bá parí stage one nígbà tó bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ẹ̀sìn ń kírun ń gbàwẹ̀ ń yọ zàká ń ṣe ojúṣe sóbì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tẹ́sìn sọ yóò bọ̀ sípò mọ́mìn olùgbàgbọ́ òdodo tó bá bẹ̀rẹ̀ sí túmọ̀ yẹn tó bẹ̀rẹ̀ sí tẹramọ́ yẹn débi pé torí tọ́lọ́ ní fi ṣe gbogbo nǹkan yóò di mọ́sìn ẹni re ipò tó ga jù téèyàn máa ń wà nìyẹn ipò yẹn àwọn ànábì ọlọ́run bá wọ́n bọ́ sípò yẹn wọ́n kọjá rẹ̀ àwọn kọjá lẹ́bù ihsan ṣùgbọ́n àwa tá a jọ́mọ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam àwa àlejò ipò mọ́sìn lọ torí èyí ò lè ṣiṣẹ́ ìjọsìn kankan kó wá dépò àwọn ànábì ọlọ́run ọba rárá níwájú ọlọ́run ọba kódà kò lè dépò àwọn sàábé wọ́n sì lẹ́nu tó kéré jù nínú sàábé tí ìmánì rẹ̀ kéré jù nínú sàábé tá a bá pa gbogbo ìmánì iṣẹ́ rẹ̀ gbogbo àwọn tó ti wáyé láti ìgbà tánàbí ti lọ tó fi dórí tiwa tálíkì àmọ́ fi dé kò tó iṣẹ́ ẹyọ kan nínú àwọn sàábé tó kéré jù lọ so torí ẹ̀ tí wọ́n bá pè yẹn sàábé ọlọ́run ọba ti ó ti kọjá ó ti kó lẹ́vù tiwa sàábé kankan kò wá tánàbí ọlọ́run ọba kankan ọlọ́run afa anabi sallallahu alayhi wa sallama sí ọ̀gá gbogbo àwọn anabi ọlọ́run ọba kí ọlọ́run bá fi ń to ipò yẹn ìmánì ni sóyè ló fi jẹ́ pé ọlọ́run bá fún abubakar lọ́lá lórí gbogbo sàábé tó kù Umaru ló pọwọ́ lé ó lé Abubakar kò lé bá ojú ayé rẹ̀ ló ń gán sọ pé àwọ ah, ìwọ yìí ó ti kọjá ìlé bá ọmọ gbogbo àwọn sàbí nẹ́mọ́ sọ láyà nàbí pé ah, ọ̀gá àwọn nínú ìmánì Abubakar ni lẹ́yìn ló kan Umaru lẹ́yìn ló kan Uthman lẹ́yìn ló kan Ali wọ́n máa ń sọ ń ṣe tí ànábì ànábì èsì ìjìyàn rẹ̀ tí ò bá correct ni yóò ní pé ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ ìmánì làwọn sàábé mójútó iṣẹ́ ìmánì yìí làwọn ẹni rere lẹ́yìn wọn náà mójútó sòtórí ẹ̀ǹkan alákọ̀ọ́kọ́ tí èèyàn máa fi ṣàlékún ìmánì òun náà ni mà nípa kí là ń pè ní ìmánì gàgà ànábi wa ní ìmánì ó ní ẹ̀tuntun ó lẹ́ka mẹ́fà alákọ̀ọ́ ní gbàgbọ́ nú ọlọ́run ọba gẹ́gẹ́ bí sàlàyé yẹn an tu'mina billahi wa malaikatihi bákan náà ká nígbàgbọ́ pé àwọn màláíkà ń bẹ wọn kì í jẹ wọn yìí mu wọn yìí sùn àwọn yìí sì níyàwó wọn ò níṣẹ́mi la ya'suna Allaha ma amarahum wọn yìí takùtọ̀ lọ́wọ́n ba wa yaf'aluna ma yu'marun tó bá ní wọ́n sì wọ́n máa ṣe ìdí ni tó fi jẹ́ pé lọ́jọ́ kìíní àná tí Iblis tó kọ̀ láti foríbalẹ̀ fáànàbí Ádámà ó wà láwùjọ àwọn màláíkà ń jọ́nà ní kìí ṣe màláíkà kò sínú àdámọ́ màláíkà láti tako àṣẹ ọlọ́run kódà nígbà tó ń bá fẹ́ dáadáa màtá ní pé sọ́wọ́n tó fẹ́ dẹ́ǹtì àwọn tí ó máa balẹ̀ jẹ́ ni previous experience ó jẹ́ ká sọ bẹ́ẹ̀ ọlọ́run bá ti dá àwọn àlùjànnú sílé ayé wọ́n bá yé jẹ́ ìyẹn làwọn màláíkà rí kí kan fẹ́ takò tọ́lọ́run òyìn náà rí náà sọ pé ah, o tún fẹ́ dẹ̀dá mi sí ìsà àwọn tí ó tún máa balẹ̀ jẹ́ ọlọ́run ni mo mọ̀ tẹ́ ẹ̀ mọ̀ ńgbọ́ ọlọ́run ju ìdánwò lẹ̀ fún wọn táyé wọn ò mọ nǹkan tí ànábì ádámà mọ̀ wọn ni qalu subhanaka la ilma lana illa ma allamtana innaka antal alimul hakim a ní màá fi tó bá fi mọ̀ wá àwọn ànábì àwọn màláíkà ọlọ́run ọba àwọn ìmánì tí wọn ojú kan náà ló wà kì í lékún kì í dékù àádìgbàgbọ́ náà màláíkà yìí ọlọ́run bá dá wọn látara àmọ́lẹ̀ ọlọ́run bá sì fi ìṣẹ̀dá wọn dára ní yakhluqu ma yasha kò sọ ọmọbìnrin ọlọ́run bá báwọn kẹfìrí sí máa ń sọ bákan náà ọlọ́run bá ń fi wọ́n dára ní fi wọ́n ṣiṣẹ́ tí ń ṣe bí ò bá sí wọn yóò ṣiṣẹ́ rẹ̀ torí pé innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun bó bá wu ọlọ́run ọba ní ẹnìkan kan ò ní káfíńtà láàrin àwọn èdè èèyàn àbí bíríkìlà ìbá máa kọ́lé fún wa ni tó bá wù àbí gẹ́gẹ́ bí ó ṣe máa ṣe fún anú ọgbà ìjẹ́nà tó yẹ pé tí nǹkan bá kà ti wù wá náà láàmú rí kì bá ṣe bẹ́ẹ̀ fún aláyé ń bí ṣùgbọ́n bó ṣe wù ó fẹ́ ká máa dààmú ń bí àwa láàmú kọlù fúnra wa àwa láàlá títì àbí bẹ́ẹ̀ kọ́ ni àwa láàwọ̀ aṣọ tá a wọ̀ aṣọ ò ní fò sí wa lọ́rùn ọwọ́ àbàtà tó wọ̀ bàtà ò ní fò ó fẹ́ ká ṣe wàhálà ó dá wa nínú hílàhílo ká ṣe wàhálà ó ṣe kó tó jẹ nílé ayé tó bá wá di alkiyama nínú ọgbà àlìjánà iṣẹ́ ni èrè ẹ̀san alkiyama kò ṣiṣẹ́ mọ́ torí ẹ̀ ọmọ àlìjánà ò ní kírun mọ́ kò ní gbààwẹ̀ mọ́ lẹ́yìn kó yin ọlọ́run eré dàlkìyàmà àlùjẹ́nà àwẹ́wà ìgbádùn bó bá wù ọ́ ló sùn tó o bá sùn kò sí nǹkan kan tí ó ṣe ọ́ o ò sì ní sùn torí pórè ọ́ so ìtí mo kìlé mẹ́rin ni wípé olúwa wa subhanahu wa ta'ala nú àdéhìí tánàbí sọ yẹn ó ní pé ìgbàgbọ́ nú ọlọ́run nú àwọn màláíkà àwọn màláíkà yìí ọlọ́run bá dá wọn ó fi dára ni gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe bí ò fi wọ́n síbẹ̀ yóò ṣe àwọn àlù táwa sẹ̀ ń gbé nìsín tá mọ̀ bóyá bí ẹgbẹ̀rún ọdún méjì sẹ́yìn àwọn èèyàn ti gbé bí náà ti pọ̀jù àwọn táwa ń bí lọ. ọlọ́mọdé luwo dàwòrò gbogbo ibi tá ń gbé tí ẹ̀ bá sẹ́nìkankan ti ń gbé bẹ̀ mọ́ láàrin five hundred years kò ní sí nǹkan kan mọ́ nínú nǹkan tí bẹ́ẹ̀ bí wọ́n máa ń sọ kí nìkan pé there are lost civilizations àwọn èèyàn ti gbélé ayé yìí rí tó jẹ́ pé wọ́n ti ṣe ilé ayé tí wọ́n ti dára ṣùgbọ́n àmọ́ bí wọ́n ṣe ṣe ilé ayé mọ́ wọ́n ń pa àwọn kìnìkan ní pyramids ní Egypt lónìí báyìí àwọn olùwádìí sáyẹ́nsì wọn ò mọ bí wọ́n ṣe kọ́ àwọn pyramids yẹn technology wo náà fi kọ́ hmm. òkúta kọ̀ọ̀kan tí wọ́n fi kọ́ twenty tan ni táànù sìmẹ́ǹtì táànù sìmẹ́ǹtì kan lọ́nà ogún èmi lọ́nà thirty six kí wá ni wọ́n fi gbé ṣé pákó ni wọ́n fi agolo yìí ni àbí kíni àwọn technology kan ti wáyé rí tó jẹ́ pé ó ju eléyìí táwa ń lò yìí lọ ṣùgbọ́n olúwa pa àwọn yẹn run torí pé wọn ò gbọ́dọ̀ sọ́lọ́wọ́n ba lẹ́nu ó pa wọn ó pa orí pa wọn so ẹ̀ ńkọ́ lọ́wọ́ bá máa ń ròyìn àwọn tó ti lọ ìrọ́mọdá ti lè imad alẹ́dínà jáàbù sọ́kọ̀rọ̀ bíi wàd àwọn tí wọ́n máa ń fọwọ́ ya bátà ní sára lé tẹ́ lọ wọ àwọn ère tí wọ́n gbé níbi two thousand years before Christ tí wọ́n dé tẹ̀ sí àwọn eré yẹn perfect débi pé kí ni wọ́n fi dọ́g kí ni kéé ó kúrò léde tá a sọ pé ọ̀bẹ ni wọ́n fi ń wọ́n fi yín àwọn búlọ́ọ̀kù tí wọ́n fi kọ́ pírámìdì tí mò ń sọ yẹn wọ́n ní tí wọ́n bá bó ṣe tóbi tóun tí wọ́n bá tàn lórí ara wọn tí wọ́n bá fi atm card sálàfo wọn yóò ṣe déédéé níbi tí gun wọn tọ́ de kí ni wọ́n fi kí ni wọ́n fi là á báwa gan bá fẹ́ gé mábù ní ìsìn nígbà bá gé tán á sẹ̀ tún dán ni kó tó dán kó tó straight sòtórí ẹ̀ engineering ti lọ kọjá tó wà ní ìsìn rí nínú ìsẹ̀mí ọmọnìyàn so tó túmọ̀ sí wípé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti dáwọn èèyàn tó ti lọ ọlọ́run bá pa àwọn èèyàn kan rẹ́ torí àìgbọ́ràn wọn ó pa orí pa wọn rẹ́ sòtórí ẹ̀ tí mo kìdé bẹ̀rẹ̀ gan ni pé bọ́lá wọn kò bá dáwọn màláìkà pẹ̀lú iṣẹ́ tí oríṣi tí wọ́n ń ṣe yẹn iṣẹ́ rẹ̀ ó ṣe màláìkà ń bẹ tó wà ń di òjò màláìkà ń bẹ tó wà ń di òkè màláìkà kan ni ó fọn fèrè Israfil ànábì ló ti gbé fèrè sẹ́nu báyìí ìkàn retí pé kán fún ní ọ̀dà ni kó sì fọn fèrè gbogbo ilé ayé ò parẹ́ torí àwa táwọn táwọn sásùn nára alikiyama lè dé anytime bálkì àwọn agbogbogbò bá dé ikú lè pa ẹnìkọ̀ọ̀kan wá lásìkò tó bá wu ọlọ́run látara bẹ́ẹ̀ á nígbàgbọ́ náà màláíkà wà kùtùbìhì á nígbàgbọ́ náà àwọn tírà tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ á nígbàgbọ́ náà àwọn ànábì tó sọ àwọn tírà yẹn kalẹ̀ tí ọlọ́run sọ àwọn tírà yẹn kalẹ̀ fún látòrí ànábì adam alayhi salatu wa salam akányìndé gbogbo wọn Nabi sallallahu alayhi wa sallam gbogbo wọn pátápátá ìgbàgbọ́ tó yẹ kóró lánìí pa wọn àìsí sọ̀rọ̀ òdì ń pa wọn torí ẹ̀ òun gbàwẹ̀ òun kírun òun yọ zaka òun lọ hajj òní mọ́nì tó yẹ kóró òun sí pálásán ni torí ẹ̀ ìmọ́nì lálákọ̀ọ́kọ́ àwọn afáàní al-aqidatu awwalan law kanu ya'lamun àkọ́kọ́ làkìídà ìgbàgbọ́ òdodo àdìọ́kàn tó yanrantí torí ẹ̀ tó bá kọ́rọ̀ àkìídà nìkan là ń fi gbogbo rọmọdọ́ọ̀nì wá sí ẹ̀ là ń fi ń ṣe ó tó bẹ́ẹ̀ ó sì kíni o ó jù bẹ́ẹ̀ lọ thirteen years alámi fi ń sọ̀rọ̀ àkìídà fáwọn sàbí ó ti fẹ́ kó mọ́kà kọ́lọ́ tó sọ̀rùn kalẹ̀ ìran òun náà wọ́n yọ ọ́ kíni kólúwa tó wá lọ gba ẹ̀sìn ẹ̀ láàyè ní Medina so torí ẹ̀ lára àǹfààní táàrí níbi ká mójútó ímánì ni pé ímánì máa tún gbogbo nǹkan tá a bá mójútó gbogbo tó bá mójútó ọlọ́mọ ímánì máa tún ṣe ni Yathribu ni wọ́n ń pe Medina kánábì tó kú lọ bẹ̀ ìtumọ̀ Yathribu ni ìlú abàrùn oorun bẹ́ Medina àdúrà ànábì lọ́lọ́run fi lé ooru mọ̀dínà lọ sí júfà júfà yẹn mọ̀dínà náà ló wà nísìnyí o ooru bẹ̀ máa ń yàtọ̀ sí ooru nu mọ̀dínà yòókù gbogbo àwa tá a ti lọ ọlọ́run yóò jà tún lè lọ àwa tá a ti lọ kò ní ṣe lè wọ wa tẹ̀bá mọ̀dínà orí yín ó mọ̀ wú ẹ mọ̀ rí calmness serenity tí nǹkan ó sá ẹ mọ̀ sínú yìí ó kàn máa dùn pé yẹn wà níbi kan tẹ́bá Mádínà yóò mọ̀ ṣe bí ìgbà pé bí ìgbà pàánà bí fẹ́ fáìn lọ́wọ́ báyìí tó ráwọn abi tó ń gbà kọjá tó ń náà rìn lẹ́yìn náà ó máa rìn ẹ mọ̀ omi ń bá rí ẹ mọ́sáàsì ànábi sallallahu alaihi wasallam wọ́n mọ̀ fáwọn ààyè hàn yín pé bíjẹ́ ti jagun Uhud ni masjidu Qiblatain ni masjidu Kubani so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lẹ́yìn tẹ́ bá wà láwọn bóyá lọ múra mọ́kà àbí mẹ́dínà àsìkò òrùn tó báwọn èèyàn ó ṣe máa wọ́ lọ mọ́sáàsì gan orí tí gan ó mọ̀ wú pé ah èèyàn náà mọ̀ sàánú wa sáàsì ń ṣèjọsìn nílé báyìí. àsìkò òrùn wákàtí kan àwọn èèyàn ti àwọn èèyàn ti ń lọ kálukú ti ń lọ táwọn àti kírun tán kálukú tó padà sí òtẹ́ẹ̀lì ẹ̀ báwọn yóò ti wá máa ṣe lọ́nu títí ọjọ́ ayé ẹ̀dá kò bóòlẹ̀ sí òsì níwù yẹn sí ní àwọn àwùjọ yẹn ìmánì ó máa lékún torí pé àwọn nǹkan tó máa rí gbogbogbò àwọn nǹkan tí ó máa jẹ́ kí ìmánì ó máa lékún ni so ìgbàgbọ́ náà àwọn anábì ọlọ́wọ́n ọba àwọn tíra tí wọ́n mú wá ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni ìgbàgbọ́ náà kádàrá kágbà pé olúwa ti mọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sẹ́dà ó sì ti kọ́ ọ́ lẹ̀ ó sì wù ú pé kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó sì ṣẹlẹ̀ nǹkan ṣẹlẹ̀ nǹkan ṣèèṣì lọ́dọ̀ ọlọ́run ọba torí pé ìmọ̀ rẹ̀ ṣáájú gbogbo nǹkan ntí nǹkan fi máa bá wa lójijì nǹkan kan yìí sì yẹ ọlọ́run lẹ́nu pé àá kí ló fẹ́ yà lẹ́nu sí ebó ló design ẹ̀ tẹ́lẹ̀ àwọn ọmọ ìdíyẹn gan lé ayé níta bá ti mọ̀ tẹ́lẹ̀ sẹ́yìn pé kò ní jọ á lójú kò ní jọ á lójú a ti rí i pé ọmọ wa ti ń dàgbà kódà ti ń rìn káàkiri ẹni tí ò rí tẹ́lẹ̀ pé ah ọmọ ẹtí nírì ni òun ló lè jọ lójú sọlọ́n ọba subhanahu wa ta'ala ó ti ó ti pè gbogbo nǹkan so kò sí nǹkan tí ń jọ lójú kò sì sí nǹkan tí ń bá lójijì kò sì sí èyí tó pamọ́ nínú iṣẹ́ tá à ń ṣe bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala nípa ọ̀rọ̀ kádàrá ó ti kọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ kó tó dá ayé kó tó dá èyíkéyìí èèyàn àbí àlùjànnú ni àbí ẹranko ni àbáwọn nǹkan mi ilé ayé ni fifty thousand years tó ti parí kádàrá ló tó dá gbogbo wọn èyí tó kọ́kọ́ dá onígègé oní máa kọ oní kínníkín máa kọ oní okutub maqadira kulli shay hadith ahmed oní máa kọ kádàrá gbogbo nǹkan so ìgbàgbọ́ tó yẹ kóró agbọ́dọ̀ ní gba kádàrá ayé lè pa kádàrá ìsọkúsọ nìyẹn àwọn ò lè padà wọ́n kàn lè fọwọ́ aago sẹ́yìn ní aago gan inú kádàrá ló wà ọwọ́ ọlọ́run ọba ló wà àìsí ìmọ̀ pé nǹkan jẹ́ kádàrá àfìgbà tó bá ṣẹlẹ̀ tán bákan náà ẹlẹ́ẹ̀kẹfà náà tó tó gbàgbọ́ òun náà ní gbàgbọ́ nínú ọjọ́ ìwé àkèyàmà ìgbàgbọ́ nínú ọjọ́ ìwé àkèyàmà kágbà pé á pàdé ọlọ́run ọba lálùkèyàmà èyí tí ìgbàgbọ́ ọjọ́ ìwé àkèyàmà tí ó ṣe fún sí àṣírí ẹ bá bò láyé yóò mọ̀ tú lálùkìyàmà tó bá fẹ́ ṣàbòsí yóò mọ̀ wò pé tọ̀ ẹ̀san mọ̀ ẹ̀san mọ̀ kéè kìí ṣẹ̀san ilé ayé yìí ẹ̀san àlùkìyàmà tó o bá ń ṣiṣẹ́ olóore ọkàn rẹ inú rẹ ó mọ̀ dùn pé yàtọ̀ àlùkìyàmà ń bọ̀ ọlọ́run bó san lẹ́san kódà kéèyàn má san lẹ́san láyé kódà kọ́ ọmọ gbálẹ̀ mọ́sáàsì kí bàbá kan ó dé pé ah, ìwọ ọmọ yìí àwọn ah, ọmọ kan lẹ́kọ̀ọ́ òtún mọ́lẹ̀ gbá sẹ́yìn pé lóbi yẹn pé ẹ wá mo ṣiṣẹ́ ládá ẹ tún sọ̀rọ̀ sí mi kí ni òní jẹ́ kó react torí pọ́lọ́ ló ṣe kí ni o ló ń ṣe é fún pé àwọn dáa sà ẹ jẹ́ tún gbá kì í ṣe torí tiẹ̀ tó bú ọ kódà kó jẹ́ kó dùn ọ ṣùgbọ́n ìyọnu ta ló ń wá ọlọ́run àwọn ṣẹ́ẹ̀sì tá à ń ṣe àníjọra wa lójú lórí ẹ̀ nítorí pé kì í ṣẹ̀dá ni ó san wá lẹ́san ló fi jẹ́ wípé nígbà tí ọ̀rọ̀ dé fáwọn sàábé lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ẹ̀rù ń bà wọ́n pé a sí èsè pẹ́ sàn kí àwọn ọ̀rọ̀ ti sàn wọ́n láyé wọ́n mọ bí nǹkan ṣe le tó láyé anabi nígbà tí wọn ò rí tí wọn ní maka tí wọn ò tajà fún wọn tí wọn ò rajà lọ́wọ́ wọn tó pé táwọn sàábé bá ń rìn nú òkun tí wọ́n bá tẹ̀ nǹkan mọ́lẹ̀ wọ́n lè wò pé ṣé èsè búrẹ́dì tẹ́nìkan jẹ kù tó sọ́ọ́ta. àwọn sàábé pọ̀ tó yẹ pé aṣọ kan péré ni ẹ ní wọn làṣọ kan lónìí sẹ́ni kankan bẹ́ẹ̀ ní lásìkò tiwa ẹ̀ tó làṣọ kan kódà wèrè wèrè tí ń lè títì kò sí kí ni o kò lásọ kan ṣùgbọ́n àìmọye àwọn sàábé ń bẹ tí wọ́n sọ pé aṣọ kan lónìí tí ò bá jáde wá mọ́sáàsì ó ti fọ aṣọ rẹ̀ ń sakọ́gbẹ́ ó fẹ́ fẹ́yàwó kò ní kò ní nǹkan kan ju aṣọ rẹ̀ tòkè tilẹ̀ tó bá ti fún ìyàwó ní ìró tòkè nìkan ló lè fi bora rẹ̀ tẹ́ bá lé àwọn èèyàn wà nínú òsì àwọn èèyàn tòsì èyí ó rí example àpẹẹrẹ tó tó tó lágbára náà sẹ̀mí àwọn sàbí ṣùgbọ́n ọlọ́run bá pàpà tí ọ̀rọ̀ sọ́dọ̀ wọn torí pé anábì máa sọ náà tẹ́lẹ̀ ń gbà tó wà láyé pé malfakuru aksha aleikum anábì ní pé mi ò bẹ̀rù sí fún yín walakin aksha aleikum duniya ilé ayé nígbà tọ́rọ̀ bá dé gan mò ń bẹ̀rù lára yín kó bọ́jà pé inú wa máa jìjà dún ilé ayé wàá gbàgbé ọlọ́run gẹ́gẹ́ bó ṣẹlẹ̀ sáwọn tó ṣáájú yín ó yìí sọnù àdéhùn kan pé ó ní fitina tó ó mọ tí alman fitina àwọn àlùmọ̀ mi níbi owó ni owó tètè máa ṣe kí ni o tètè máa gbéyàn kó lójú ọ̀nà ọlọ́run ọba téyìn ò bá múra sí i ọlọ́ni wàláwó basátọ̀ lọ́hùn rizqọ̀ ọlọ́run ní tá a bá tẹ́ pẹpẹ ọ̀rọ̀ fáwọn ẹrú wa ni wọ́n bá lè jẹ́ walakin yunazziluhu biqadari man yasha ọlọ́run bá ní kàn rán fún adéèdè díẹ̀ ìta níìdì ìwọ nǹkan ṣe gbẹ kúrú táwọn òkè bò láti gbàwẹ̀ gbàwẹ̀ ń bọ̀ ọlọ́run sì rán bu ṣe bàṣìdì kálukú àwọn àwọn òpin a kódà àmọ̀ tí kò mọ̀ sí sàárì kan tá àmọ̀ fẹ́ràn jẹun hmm kò sí ìsinú kan tá àmọ́ fi míìkì mọ̀ kọ̀ ìjọ ló ti míìkì tán ló fi múùkì kan ìkíyẹ káwẹ̀ tó dé so ọlọ́run bá n tá a nídìí yóò sì ra fún wa nítorí ká mọ́ bá a gbàgbére so látara bẹ́ẹ̀ eléyìí ni àwọn ẹtútún mẹ́fà tánàbí sallallahu alaihi wasallam tó sọ fún wa nípa ìmánì àwọn àmọ̀ nípa àwọn ẹtútún ìmánì yìí ó gbọ́dọ̀ yè kóoru nígbà tí ó sí Ramadan nígbà tí Ramadan bá wà nínú àwọn kan ta tún gbọ́dọ̀ gbìyànjú láti sàlékún ìmánì agbọ́dọ̀pọ̀ lẹ́ni tí ó máa ka Qur'an mùsùlùmí àléébù ni ó jẹ́ fúnyàn láti má mọ Qur'an kà ọlọ́run bá fún wa láàkáyì kò sẹ́ni kankan tí láàkáyì ẹ̀ àsìkò tá a kàn máa fi ń gbọ́ nǹkan yé ó lè yàtọ̀ síra wọn ẹlòmíì ẹ lè pe nǹkan fún un nígbà ọgọ́rùn-ún kó tó lè kà á lẹ́ẹ̀kan kó wá kà nígbà ọgọ́ta sẹ́yìn pé kò ní lè kà á yóò wá rò pé orí òun kú lórí rè òkú iye ìgbà tó yẹ kó o ṣe lò ṣe kí ni o lò ṣe ó kéré jù mùsùlùmí ò gbọdọ̀ mọ̀mọ́ kùránì ká kódà kọ́ mọ́tì ìmọ̀mọ̀ túmọ̀ rẹ̀ kó o lè so alif fatia a bá kẹsàn-án bíi kó o lè so pọ̀ kó o lè fi katira ọlọ́run ọba torí pé ẹ̀san tó pọ̀ ni ó máa bọ́mọ̀ èèyàn lọ́wọ́ oṣù Ramadan oṣù Qur'an ni ọlọ́run bá ròyìn alukur'an rẹ̀ ó ní huda linnas wa bayyinatin minal huda wal furqan ìmọ̀nà ló jẹ́ fọ́mọ èdè èèyàn àlàyé ìmọ̀nà ni àti tí máa sòpin yà láàrin irọ́ àtòdodo wàdúnázílù mí nínú kùránì máa hùwà ṣìfà ń wà rahmatun lilmọ̀mìnì ọlọ́ni tá a sọ̀kalẹ̀ nínú kùránì ìwòsàn ni àtìkẹ́ ìwòsàn bíi kí ni àwọn afáàní pé min amradul qulub wa amradul badan kùránì jẹ́ ìwòsàn kúò níbi àìsàn ọkàn àtàìsàn ara torí ẹ̀ta lè yìn ò bá yá orí ń fọ́ ó lè lo paracetamol panadol àbí kó lo ewé sépèlébà ó lè choose láti má lo àwọn ewé yẹn kó lọ máa ka Qur'an kó máa ka Fatiha torí pé ìwòsàn ní al-Qur'an àfọwọ́ Ibn Qayyim al-Jawziyya wọ́n láì sàkà sí àwọn lọ́dún kan táwọn wà ní Mẹ́kà àwọn ti gbà pé àwọn omi Zamzam àti dàbínú nìkan làwọn oúnjẹ tí àìsàn yẹn fi lọ mélòó mélòó àwọn èèyàn náà tá níjẹ́ rí bẹ́ẹ̀ a lọ umra lọ́dún kan ìkànnà àwọn tá a wájọ lọ bó ti síkì nìyẹn ó tó ká sọ pé ká ti lọ rùyàn ká crush èèyàn lọ sí hospital náà fáwọn àti àjọ wà bẹ́ẹ̀ náà wá ní pé ẹ̀wò táwa bá ti lọ ẹjọ́ dúró kírun kó dúró ní hòtẹ́ẹ̀lì táwa bá ti lọ ẹjọ́ á fi kí rọ omi zamzam wá kí n tọ̀ máa lò ó lógo ọlọ omi zamzam náà ló mu tí kíni o tára rẹ̀ fi yá so torí ẹ̀ kí ló jẹ́ oyé wa alukur'an ni àti sunna anabi sallallahu alayhi wa sallam so torí ẹ̀ alukur'an a gbọ́dọ̀ pọ̀ nípa rẹ̀ ní ramadan àrínú àwọn salaf tó jẹ́ pé oṣù kọ̀ọ̀kan àwọn máa parí alukur'an ìyẹn pọ̀ nínú àwọn sàbí ń bẹ́nu wọn tó jẹ́ pé ọjọ́ méje ni wọ́n máa ń parí ẹ̀ wọ́n nìyẹn ló pọ̀ jù kódà débi pé wọ́n ní àjìzá sọ̀hábà àwọn afọ́ni Quran ni pé báwọn sàábé ṣe pín kí parí alukuran lọ́sọ̀ọ̀sẹ̀ a rí ọ̀pọ̀ tí wọ́n máa ka Quran láàrin ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta mẹ́ta yóò parí Quran kì í ṣe ní Ramadan nìkan o kódà nígbà tí ò sí Ramadan. arínú wọn tí a máa parí kùránì jojúmọ́ mo kà á nínú ọ̀rọ̀ Imam Nawawi wọ́n ní wípé inú sẹ́rì Muslim wọ́n ní pé àwọn kà á àwọn ní rìpọ́ọ̀tù pé ó láwọn èèyàn tí wọ́n máa parí kùránì mẹ́rin lójúmọ́ so báwọn ẹni rè ṣáájú báwọn ṣe máa ń gbìyànjú sónú Ramadan ká pọ̀ lẹ́ni tí ó máa ka alukur'an kur'an sì ní tẹ́ ẹ bá ti ń kà á tẹ́ ẹ bá ti ń kà á ẹ̀yin gan mọ̀ pé ìmánì yín lékún tó ẹ pé ẹ bá tún wá mọ̀ tó máa alukur'an gbogbo ògbà tẹ́ bá ń kà ni yóò máa tuntun létí yín. bẹ́ẹ̀ bá ṣe ń kà á àwọn nǹkan tó lọ́wọ́ bá ń ṣàlàyé bẹ́ẹ̀ ẹ yóò máa dàbí wàá pẹ́ ń rí báyìí lórí ìgbà jẹ́ pé táwọn afá bá ka Kùránì débi kan wọ́n mọ̀ sunkún torí pé pàápàá rẹ̀ ń ṣe kí ni ó wà nù ọkàn wọn. Ànábì sallallahu alayhi wa sallam tí máa ń ka Kùránì lọ yóò débi àyà mi báyìí bẹ̀ ni yóò dùn sí yóò kàn máa pààrà àyà yẹn. in tu'adhibuhum fa innahum ibaduk sòtórí ẹ̀ kùránì kíkà agbọ́dọ̀ mójútó tìláwàtàn àwọn afáàsì ni wípé káka kùrán nínú mushaf alálẹ̀kùn ládá ju káka lórí lọ ládá ń bẹ fún káka kùrán sórí lọ́tọ̀ ṣùgbọ́n ká máa kà á pápá jọ ní rọmọdọ́ọ̀nì nínú kùrán bí ojú wa ṣe ń wò yẹn a tún wá mọ gbalada tẹnu àti tọkàn tá a fi ń kà eléyìí ò sọ fún wa wípé ká má ha kuraani o kuraani híhá olóla àti èlọ́tọ̀ lókòtò bá dàlẹ́ kẹyàmà wọn ò ní wọn ò sọ fún mùsùlùmí pé irqi warotil máa gòkè lọ kọ́ máa ka quran fa inna manzilataka fi ákìrì súra tí ń takara uha ipò àgbéga rẹ yóò wà ní déédéé ibi súra tó lè kà wọ́n ní nǹkan tí ìbá ha láyé ni so ẹni tó yẹ pé iná àti iná nìkan ló ha sàgbé déédéé iná àti iná náà ní kòrè òde báwọn ẹni tó wá ha odidi kuraani ẹ wo ìyàtọ̀ tó wà ń bẹ̀ so torí ẹ èyí ó máa gbìyànjú bọ́lá bá ti fún yọ̀ǹda so àwọn ẹrú ọlọ́wọ́n bá ẹ dákun ẹ já mú alukur'an ní kíkà bákan náà ní lílo etí bẹ́ńbẹ́ kò sí àǹfààní níbi ká máa ka Quran ká máa gbàgbọ́ yìí rẹ̀ torí pé ibi ìmọ̀ ká ká máa gbàgbọ́ yìí rẹ̀ yẹn ibẹ̀ láti yóò ti sàǹfààní fún ìmánì wa ìtẹ̀yàn ká tí o mọ̀ túmọ̀ rẹ̀ alákùnrin kí ni ìyàtọ̀ tí ó sì fún yàn bíi kí kèfèrí máa gbọ́ Kùránì tí a ń kà ní sáyẹn pé ohun tó dùn yẹn nìkan ni ó kàn máa gbọ́ kò sí ìmọ̀nà kankan tó fẹ́ rí mbẹ̀ torí ẹ̀ka pọ̀ lẹ́yìn tí ó mọ̀ká alukur'an àwọn ẹni rí wa ṣáájú àwọn sahabi anabi àwọn salafu salih wọ́n mójútó alukur'an púpọ̀ ló fi jẹ́ wípé wọ́n máa ń kà á ṣùgbọ́n kíkà tí wọ́n bákan náà pẹ̀lú àgbọ́yé làwọn afáàfin sọ wípé iye ìgbà téèyàn ka quran ó gbọ́dọ̀ ní í ṣe pẹ̀lú pé séèyàn ń gbọ́yé pẹ̀lú kíkà yẹn tó bá ka kùránì lójúmọ́ kan ó gbọ́dọ̀ jẹ́ pé kìí ṣe pé ó kàn ṣe dandawì ó gbọ́dọ̀ kí gbogbo àyà tó ń kà náà ní ìtumọ̀ rẹ̀ ló ń ṣe kí ni o ló fọkàn bá lọ tó o bá ti lè ṣe bẹ́ẹ̀ kò ní lẹ́tọ̀ fún ọkọ̀ kàtánjọ́ kan ìyẹn ní ìtumọ̀ àdìsá fún abdullahi bin umar tánà bí sọ pé man qara'a fi aqalli min salasin aw min salasi layalin lam yafqahu wọn lẹ́yìn tó bá ka kuraani ní tó dé njọ́ mẹ́ta kò lè gbọ́ yé wọn ní àdìsí yẹn ìtumẹ̀ wọn ní yakunu ala ahwali shakhsiya nọrọ imam hajar àti imam nawawi pé kì í ṣe kó jẹ́ èèwọ̀ fún yẹn láti kà ní tó dé njọ́ mẹ́ta ṣùgbọ́n tí anabi ń sọ ń ni wípé tó pàtàkì ni àgbóyé alukur'an kọ́lọ́mọba subhanahu wa ta'ala kó fún wa ní ṣe olórí bákanáà nínú sẹ́ tí ó sàlékún imani fún wa nínú ramadani òun náà ni aljud ìmá tọrẹ àfáwà Sufyan bin Uyayna wọ́n ní pé kò sí yàtọ̀ láàrin oṣù ramadan ju nǹkan méjì lọ oṣù ramadan àti ìgbà tí oṣù súnmí wọ́n ní tilawatul Qur'an wa it'amun nas ká máa fáwọn èèyàn ló ń jẹ́ ká sì máa ka Qur'ani wọ́n ní yàtọ̀ tó wà nínú ramadan àti ìgbà tí oṣù ramadan nìyẹn ẹ jẹ́ káwọn náà wa ṣé yàtọ̀ wà ń bẹ̀ kò sí yàtọ̀ n tá lọ́jọ́ lásán náà gbogbo mùsùlùmí ní máa sárápá ń tètè nípa alukur'an ẹ pa àwọn àfáà tí mo ṣe tàwùsírì gan tó bá nínú kí ni wọ́n ṣe wọ́n ta ẹni tó yẹ pé ni kì í fúnyàn ló ń jẹ òun náà fẹ́ pé o òun fúnyàn àwọn ẹrú ọlọ́run bẹ tó yẹ pé ó ní èèyàn tí wọ́n fún lóúnjẹ ń jojúmọ́ nù rọ̀mọ́dọ́nù mo mọ̀ èèyàn tó jẹ́ pé five million ló gbélẹ̀ wọ́n máa sáásì kan pé tọ̀ ẹ máa fi fáwọn èèyàn lóúnjẹ tí rọ̀mọ́dọ́nù ló fi tán mo mọ̀ èèyàn tó jẹ́ wípé odidi àpò ráìsì àpò ẹ̀wà oríṣiríṣi ló gbélẹ̀ pé tọ̀ ẹ máa fi ṣètò kódà ó tún gbẹ́rọ̀ tí wọ́n fi máa lọ ta tí wọ́n máa fi ṣe ń jẹun sí i sòtòrí ẹ̀ gbogbo àwọn iṣẹ́ yìí àwọn iṣẹ́ tí ó máa jẹ́ kí ìmánì ó lékún nínú Ramadan ẹ rí i pé lákòótán iṣẹ́ olóore máa ń wo àwọn èèyàn ṣe nínú torí wípé ààwẹ̀ gangan iṣẹ́ olóore ni ànígbà ààwẹ̀ ká mọ̀fẹ́ ká sámú àbí àtòjí lóru gbogbo nǹkan tá à ń ṣe yẹn ìjọsìn ni wọ́n kọ̀ yẹ pé ajíròrò láti jẹun ni ṣùgbọ́n in tó jẹ́ ká jí jẹun ni pé a fẹ́ gbàwẹ̀ ọkàn wa ń so mọ́ ààwẹ̀ ìjọsìn ní gbogbo ìgbà kódà ìyàtọ̀ rẹ̀ hàn lórí rédíò tẹ́ bá ti ń parí wáàsí kan ni wọ́n tún bẹ̀rẹ̀ míì àti tí ó fi ṣẹ́jú márùn-ún ṣẹ́jú mẹ́wàá tí ó fi kí ẹni tó ṣe onígbọ̀wé ètò àyẹ́sà mọ̀ pé kìí ṣe kìí ṣe ìgbọ́kúgbọ́ lẹ́ ń gbọ́ torí ẹ̀ nínú àwọn iṣẹ́ olóore tá a lè ṣe tá a máa ṣe nínú Ramadan tí ó máa ṣàlékún ìgbàgbọ́ wa òun náà ni ká máa fún aláìní lóúnjẹ ká máa fáwọn èèyàn lóúnjẹ kìí ṣe aláìní nìkan bákan náà agbọ́dọ̀ pọ̀lẹ́ńtì ó máa tọrọ àforíjì níwájú Ọlọ́run Ọba àtàwùbátú wà ní sikfar ká máa túbá ká máa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ wa torí pé ńgbà tí a ti ń lo àsìkò wa tó pọ̀ sí fúnṣẹ́ ìjọsìn ìtumọ̀ ẹ̀ ni pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ ó ṣe kí ni o yóò ti dínkù torí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá gbé fóònù rẹ báyìí ọmọ wo ti ń lọ lórí Facebook ní wákàtí kan lè jókòó ṣùgbọ́n ní àwẹ̀ kíní kan máa sọ fún ọ pé ọmọ ń ṣe ìṣẹ̀mí ayé rẹ lófo o ti bù fúnra rẹ pé ah, ó yẹ kí sátẹ̀lé máa parí kùránì ó yẹ kí sátẹ̀lé parí kùránì kan nú àwẹ̀ ọwọ́ akízùrù tán ó sáré gbé pé jẹ́ ń ka péèjì mẹ́ta jẹ́ ń ka péèjì mẹ́rin àsìkò tó fi ń ka péèjì mẹ́ta mẹ́rin yẹn facebook lọ́ọ́ máa fi wò tẹ́lẹ̀ hmm. yóò ti dín àsìkò tó ń lò fáwọn frivolities yóò ti dínkù tẹ́yìn bá mọ kùránì kà tẹnu rẹ̀ sì dán mọ́ láàrin ìṣẹ́jú méjì yóò ka péèjì kan tẹnu ẹ̀ bá dán díẹ̀ sí láàrin ìṣẹ́jú kan yóò ka péèjì kan tẹ ẹ bá ń ka péèjì kan láàrin ìṣẹ́jú kan wákàtí mẹ́wàá ẹ parí odidi Quran ó dàbí pé tó bá lo wákàtí mẹ́wàá nínú twenty four hours ó tó fi wákàtí mẹ́fà sùn bẹ́ẹ̀ àbí mm. o tún ní lẹ́yìn o tún ní eight hours láti ṣe nǹkan míì eight hours ó fi kírun ó fi yẹn náfìlà kódà ó tún lọ fi kíyàn. kọ́lá tó lè lọ fi dị díẹ̀ gan iṣẹ́ owó díẹ̀ débi pé ayé ò ní gan pé òun parí kùránì kan lójúmọ́ hmm. kọ́lá ó wá ru wáàsì tá a wáyì àsìkò ta wà sí tó ní ìwọ́ ti wákàtí méjì bí ó túmọ̀ sí pé àwọn nǹkan tí ò yẹ ká wa fún tá à nira káwá ní láàrin ọjọ́ mẹ́ta ni a tó bá ń lò fún Qur'an ọmọ àkọ́rẹ́ láàrin ìjọ mẹ́ta mẹ́ta àbí ká sọ pé wákàtí márùn yọ wákàtí márùn kúrò ní twenty four ó kù nineteen fi wákàtí mẹ́fà sùn mélòó ló kù ó kù thirteen fi wákàtí mẹ́jọ ṣiṣẹ́ ó tó ní five hours ńlẹ̀ so torí ẹ̀ nínú nǹkan tí ìsàlékún ìmánì yóò ṣe fún wa ni wípé yóò jẹ́ ká lè máa lo àsìkò wa dáadáa yóò jẹ́ ká lè máa lo àsìkò wa dáadáa bákan náà ó mọ̀ wà lára náà pa àmọ́ kínú déédéé nù Ramadan wọ́n ní agbàwẹ̀ mọ́kà sámú ara rẹ̀ lọ́tàn jẹ kò tàn rẹ̀ jẹ o agbàwẹ̀ mọ́kìrún ló tàn ara rẹ̀ jẹ asámú kò sí inú ọ̀ràn yàn ṣùgbọ́n kìí tẹ́ bá wọ pé nǹkan ìsọ̀ràn yàn nù ṣẹ̀rí àkíní pé nǹkan sọ fún wa ni pé mọ̀ sí táwọn afá bá ní pé kínní mustahabu ni àbí sunna ni kìí ṣe wájib kìí tẹ́ nǹkan sọ fún wa ni pé mọ̀ sí nǹkan sọ fún ọ ni wípé tó bá kọlu ọ̀ràn yàn kó lè mèé tó sì kíni o tó tì iwájú torí ẹ̀ làwọn sàbẹ́fí máa ń ṣiṣẹ́ gbogbo ṣẹ́ wọn bí ìgbà kọ̀ràn yàn ni ṣé sunna lélẹ́yìí sọ́nà ló ní á ṣe wọ́n ń ṣe lọ́nu kò sí nǹkan kan tí ó yẹ wọ́n lọ́wọ́ ẹ̀wò wọ́n á máa ṣe nǹkan súnà bí ìgbà pọ̀ràn yẹn ni hmm. torí pé àgbóyè wọn ni wípé ó jẹ́ súnà yẹn kì í sì túmọ̀ ẹni pé kó o fi ilẹ̀ ẹ̀yẹ wo náà fi àlákà àbẹ́yì tá a máa ń yàn lẹ́yìn irun ẹ̀rì pọ́ mọ́ wa lára ṣé torí pọ̀ràn yẹn ni kí sọ́nà tá a bá mẹ́ nìkan tó yẹ pé tó bá ti kírun tán kì í yan náà fìlà ẹ̀rì pọ́ àtúnbá wí hmm. pé ìwé ti ẹ̀yàn náà fìlà ń tiẹ̀ sọ́nà yẹn ni kì í sọ́nà yẹn ó túmọ̀ pé kì í sọ́nà yẹn nìkan náà ní ká ṣe àtọ̀ranyàn àti musahab wọ́n fẹ́ ká ṣe náà ni ṣùgbọ́n ìdí tá a fi fẹ́ ṣàyàtọ̀ láàrin ọ̀ranyàn àti musahab ni pé tó bá wọn ọ̀yàn náfìlà lọwọ, wọ́n wá gbẹ̀rùn ọ̀ranyàn dúró ó pa tí ó sì o ó kí lọ àwọn ò lè wà kó wá ló ń ṣe rẹ kó o gba yẹn ó lọ ìyá rẹ ń àwọn á ní wọ́n ń ṣe prógámù kan mọ́sáàsì yín bí iṣẹ́ mọ́sáàsì ṣe dáa tó kì í ṣe wọ̀n nìkan ló ṣe àwọn tó pọ̀ ní ó ṣe ṣùgbọ́n kò sẹ́lòmíì tí ó ṣe ojúṣe lọ́dọ̀ ìyá rẹ bàbá rẹ olóòlọ́ ẹbí ń pa àwọn ìyàwó àtọmọ wọ́n á ní pé àwọn nídìí owó tí wọ́n fi dí títì owó dí títì bó àwọn àlọ́ owó oúnjẹ ìyàwó àtọmọ àwọn àlọ́ kò dí títì pé àbí wọn ní pé tọ iṣẹ́ iṣẹ́ àwùjọ kódà kan ní pé mọ́sáàsì wọ́n fẹ́ sanwó nepa mọ́sáàsì ṣùgbọ́n ìyàwó àti ìyàwó àti ọmọ tiẹ̀ kò tí ì jẹun so kó o sanwó nepa mọ́sáàsì oore pọ̀ ń bẹ gan ṣùgbọ́n èyí tó jọ̀ràn yàn lórí rẹ oore pọ̀ ń bẹ ju ti mọ́sáàsì tó tó bá ti kọlura wọn èyí tó jọ̀ràn yàn lèyí ó ti kí ni o èyí ó mú ìtumọ̀ ẹ̀ nìyẹn ìtumọ̀ táwọn sọ pé kíní ọ̀ràn yẹn ni kíní sunna ni tó bá kọlura wọn kó o lè mè tó ṣe kí ni o tó ti síwájú gbogbo àwọn nǹkan wọ̀nyí ìmọ̀ nípa rẹ̀ yóò mọ̀ ṣe déédé fún ìgbàgbọ́ wa níparí olóòdà subhanahu wa ta'ala nínú suratu shams ó pè wá lọ síbi ká ṣàfọmọ ọkàn wa tá a bá ṣàfọmọ ọkàn wa à ń ṣàtúnṣe rẹ̀ ni tá a bá ṣàtúnṣe rẹ̀ à ń ṣàlékún rẹ̀ ni àti tazkiyatun nafs àti tajdidul iman kásà tó ṣe imani kásà fọmọ́ ẹ̀mí àti gbogbo àwọn kátà sọ ìtumọ̀ kan náà ni wọ́n jẹ́ ọlọ́run wá fi nǹkan méje búra nínú suratu shams nítorí kó fẹ́ sọ òdodo kan fún wa ọlọ́run ní wa shamsi wa duhaha ló ń fi oòrùn búra àti àsìkò duha wal qamari idha talaha ó ń fi ìrà òṣùpá búra tí máa tẹ̀ lóòrùn wọ́n nà á rí ìdájàláhà òun fọ̀sán búra nígbà tó bá hàn dé wàlẹ́rì ìdáyàgùsáhà òun fi òru búra nígbà tó bá bo ọ̀sán mọ́lẹ̀ tí gbogbo ẹ̀ dúdú bírimù bírimù wàsàmáì wàmá bànáhà ọlọ́run ló ń fi sánmà búra àti bóun ṣe máa wàlárùdí wà máa tọ̀háhà ó ń filẹ̀ búra àti bóun ṣe tẹ́ pẹrẹsẹ. ọlọ́run ní wà náfṣẹ́ wà máa ṣàwàhà òun tún wá fi ẹ̀mí náà búra nípa bóun ṣe dá ní dọ́gbandọ́gba ó ní kọ́dí afláhá mọ́nzàkáhà ẹni tó bá ṣàfọ̀mọ́ ẹ̀mí rẹ̀ ó ti soríire wákọ̀dẹ̀ kọ́ọ̀bà mọ́ndàsáhà ẹni tó bá fẹ̀mí rẹ̀ lẹ̀ tó fi dípẹ́ta ó ti pòfo torí gbogbo àwọn sẹ́ta aláǹse tá a fi ń ṣàtúnṣe ìmánì tá a bá ti ṣe kí là ń ṣe yẹn à ń ba ìmánì jẹ́ ó ka Qur'an ó kírun déédéé ó ṣiṣẹ́ eré ó ṣe náfìlà ọ̀ràn yẹn wọ́ ìgbàgbọ́ ń bàjẹ́ nìyẹn ẹ̀rìkì bó sọ fún wa wípé ìgbàgbọ́ wa máa ń lékún pẹ̀lú iṣẹ́ eré ìsì máa ń dínkù pẹ̀lú kíni o pẹ̀lú iṣẹ́ ibi. torí ẹ kò sí ìmánì ó mítà kò sí mita tí wọ́n fi wọn ìmánì ju iṣẹ́ lọ ìwọ náà wúra rẹ ló fi rí pé rẹ máa pọ̀ ní Ramadan ju ìgbà tí Ramadan bá lọ ò ní sáyé mọ́ kàásámú inú òru kìyàmù lẹ́yìn náà ló kí lọ tán ojoojúmọ́ ló máa ń ṣe ara tó fi máa wọn rẹ nìyẹn pé tọ̀ kíní ti ń já wálẹ̀ ó ní èèyàn tó máa ń fún ní oúnjẹ lọ tán tó bá ti ń dínkù àbí ò ti ẹ̀ sí mọ́ rárá ti mọ̀ pé tọ̀ kíní ti o ti ń já wálẹ̀ nìyẹn ó ní iye kùránì tó máa ń kanu rọmọdọ́ọ̀nù nígbà rọmọdọ́ọ̀nù bá lọ tán sóòsì mójútó náà tí bá ti ń dínkù ti mọ̀ pé tọ̀ nu so olúwa mọ̀ pé nígbò yẹ kí mọ́ni wa máa lékún yín máa dínkù ni ó wá máa jẹ́ pé lójú ó jẹ́ pé rọmọdọ́ọ̀nù máa ń wá lọ́dọọdún ẹ̀dá ti jẹ́ kó jẹ́ pé nù sẹ́mi ayé wa torí àwọn ẹni eré tí rọmọdọ́n bá ti ń bọ̀ báyìí inú wọn mọ̀ doni ìbí àti kánà àbáwọn sọ̀rọ̀ láàrọ̀ ẹ̀ á ní pé àná làwọn bá bẹ nìkan léyìí ló bá ní pé àwẹ̀ mọ̀ ti di mẹ́wàá wọ́n làwọn sì bù ẹkún ijó náà làwẹ̀ ń bẹ̀rẹ̀ ó ti di mẹ́wàá ó ti dá mẹ́ta nù bá sì yajúlẹ̀ náà ní tí ó tán nì ṣùgbọ́n ọ̀lẹ ọlọ́lẹ̀ ìmánì yóò máa wò ni yóò máa kà ni pé áá tọ́ ti ń tán lọ kódà àwọn yorùbá ṣe máa ń kíra wọn ìkí ìsọnu ni pé ẹkọ àti lọ pé àsáǹtì lọ sòkòlò ọba subhanahu wa ta'ala kó lékún àná lórí wa náà làwọn àpárá burúkú tẹ́ máa ń dá pé ìsọnu ọgbọ̀n àwẹ̀ ìsọnu ọgbọ̀n àwẹ̀ wọ́n láwọn ọgbọ̀n tán wọ́n tún lókun mẹ́fà àwọn ọgbọ̀n tán wọ́n tún lókun mẹ́fà torí pé ìnira ara tí ìmánì máa ń ṣe fún yẹn ìmánì jẹ́ kí ṣe olóore ó rọrùn yẹn lọ́rùn pẹ̀lú káwọn ẹrú ọlọ́run ó dúró lẹ́yìn tí ń kírun lóru tó jẹ́ pé tó bá dúró bẹ́ẹ̀ lọ́jọ́ lásán ẹsẹ̀ wọn yóò ti fẹ́ kán ṣùgbọ́n kò ní ní lára kó dúró lẹ́yìn ìmáàmù wọn ń kí rákà tó gùn tó jẹ́ pé rí àwọn ásámù mi báyìí ásámù mọ́sọ̀gbára máa ń pè láti kéke tẹ́yìn bá sọ́ra ẹ̀kọ́ dà lẹ́nu níbi tí eré yẹn máa dé ah mọ́sáàsì kan bẹ tí mo kí lẹ́yìn nígboro ẹ̀dẹ̀ náà ni ah mo ní hàn ọdún ti pẹ́ o ẹ ní ẹ ní káfáàtà tó fi rùkú so torí ẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀dà subhanahu wa ta'ala ọlọ́run bá ní ẹni tó bá ṣàfọ̀mọ́ ìmọ̀ni rẹ̀ ó ti soríire ẹni tó bá fi ìmọ̀ni rẹ̀ lẹ̀ tó fi ọkàn rẹ̀ lẹ̀ kó dípẹ̀ta faqad khaba man dassaha ẹni tó bá pa ọkàn rẹ̀ tì tí ò sá kò ṣe alápáǹtètè bó o ní ìmánì ó sì mọ lékún tí ọkàn rẹ̀ ó mọ jẹ́ nǹkan tí ń ṣàfọ̀mọ́ rẹ̀ tí ó bá fi lè ṣe bẹ́ẹ̀ ń tọ̀hún ó ti pòfo kọ́lọ́n kọ́mọ̀ jẹ́ kí á pòfo eléyìí tí a bára wa sọ yìí kọ́lọ́n bá kí ó jẹ́ kí ó yé wájú bí a ṣe sọ lọ kó sì jẹ́ kí ó wúlò fún aláyé ní sáré àti ní gbangba àdájọ́ ọlọ́run wa sallallahu barika ala wa alihi wa sahbihi wa sallama taslima kathira والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا وعفنا الله منكم آه،